explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adiocean. It's time for Prayer Life with Pastor Sam Adiocean. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ èyí tí a rí ní ọ̀dọ̀ yín. Àfọpẹ́ fìyìn fògo fún orúkọ yín. Àjúbà yín ò nítorí pé ṣeun nítorí pé àánú yín ìyẹn dúró láéláé ayìn yín torí pé ẹ̀yin ni ọlọ́run wa torí pé ẹ̀yin àdúrà ah jésù kristi olúwa ẹ gba ìyìn wa bàbá tún lọ báyìí o nínú ọ̀rọ̀ yín à ń lọ láti gbàdúrà a ti parapọ̀ láti béèrè láti bẹ̀bẹ̀ láti ṣèpẹ̀ jésù kristi olúwa ẹ tẹ́tí sí wa mo gbàdúrà fún yín níbikíbi tí ẹ ti ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí bí ọlọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ọlọ́run yóò dáhùn nínú ayé yín ọlọ́run ó sì ṣe ohun ọ̀tun ògo ni fọlọ́run lókè ọ̀run jésù kristi olúwa wa àmín tọ ẹ̀yin ọmọ ọlọ́run mo láyọ̀ láti tún bá yín pàdé lónìí nínú àdúrà mo sì gbàdúrà pé àtẹ̀yin àti àwa ẹ̀yọ̀ àjọ máa fi ẹ̀rí ẹ̀yọ̀ àjọ máa sọ fúnra wa láìpẹ́ lórúkọ jésù kristi adúpẹ́ lọ́lọ́run fún ìrìn àjò Ade ìlú london ní ayọ̀ àti àlàáfíà ṣùgbọ́n tí ọjọ́ iwájú táàyè bá wà màá máa dọ́gbọ́n ṣàlàyé bí ìrìn yẹn ṣe rí ìrìn yẹn ní bákan nínú <laughs> màá ṣàlàyé ẹ̀ bọ̀ torí àkókò wa lónìí a ní a ní àkókò fún àdúrà so mi lè fẹ́ mi lè fẹ́ fi ṣòfò à ń calm down báyìí fún fire conference wa àwọn kan béèrè lọ́wọ́ mi pé ṣé fire conference yẹn ṣé a máa beam ẹ̀ live fún àwọn nítorí àwọn tí ò sí ní. Eh, Eh, agbègbè tí a ti fẹ́ ṣe eh, ìlú London la ti fẹ́ ṣe àwọn tí ò sí ní agbègbè yẹn tàbí tí ò ní síbẹ̀ pàápàá àwọn tó wà ní orílẹ̀-èdè míì eh, ẹ máa ní oore ọ̀fẹ́ ẹ máa ní oore ọ̀fẹ́ láti wò ó ó ṣe kó má jẹ́ gbogbo ẹ̀ láìfò ṣùgbọ́n gbogbo ètò ṣe pàtàkì ń máa wò ó torí àfẹ́ wà wọ́ṣà fọ́ ẹ̀ ṣé kò pọ̀ jù fún live ọ̀dà ẹ̀ ṣe a máa ṣe ní live yo bí Ọlọ́run bá ti fún wa ní agbára àti orí ọ̀fẹ́ àwọn kan máa ń béèrè pé bó làwọn ti máa wò ó kì í ṣe máa wò ó káàkiri gbogbo káàkiri o ibì kan pé ilẹ̀ ti máa rí adẹ̀ ti sọ tẹ́lẹ̀ òun náà ni lórí YouTube ṣùgbọ́n channel tuntun ó ní o adẹ̀ ti sọ fáwọn èèyàn Sam TV so tẹ́ bá fẹ́ mọ̀ báyìí ẹ máa lọ sí Sam TV ìyẹn pé ẹ máa lọ sí YouTube bá a ti ń sọ̀rọ̀ yìí ṣe pé YouTube náà lẹ́wà ẹ̀ ṣùgbọ́n lórí platform tá a ti ń gbàdúrà yìí náà pè ní Ohùn Àánú channel so ẹ máa wá lọ sí ẹ máa wá fún Sam TV eh, lórí lórí YouTube eh, yo tẹ bá tẹ subscription button kò sí tábà ti wọ live báyìí wọ́n á send message sí straight pé a ti wà live program yẹn lágbára Ọlọ́run ẹrù tí ń ṣe èmi náà rí tèmi náà ṣe o torí àjùmọ̀jẹ <laughs> ń gbàdúrà báwọn yẹn náà fẹ́ rí tèmi ṣe eh, mo gbàdúrà pé àánú Ọlọ́run á ṣiṣẹ́ fún yín lórúkọ Jésù ẹ wọnú àdúrà wa lọ hmm. agbára ìràpadà agbára ìràpadà eh, ẹnìkan ní a. Ah, ìràpadà là ń gbọ́ ìràpadà èwo tún ni agbára ìràpadà agbára ìràpadà wà ó dà ẹ jẹ́ kí n ẹ máa wá lísìn dáadáa ni o láti ní òye nǹkan tó ń pè ní ìràpadà àti agbára ìràpadà torí pé tí èèyàn ò bá ní òye nǹkan á kàn dàbí pé ayé ń ṣe èèyàn òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ló máa sọ pé ayé ń ṣe wọ́n màá ní òde how báwo ló ṣe mọ̀ tó máa ń ṣàlàyé ẹ̀fìn màá ní ẹ̀rọ màá ṣe ẹjọ ẹ ti mọ tó bá gbá tó ń mú nọ́mbà ni ayé ò ṣe yín ẹ ò ní òye nǹkan tó ń pè ní ìràpadà ni Oda, dà kí náà pè ní ìràpadà so ká tó mọ agbára ìràpadà gbọ́dọ̀ mọ nǹkan tó ń pè ní ìràpadà gbẹ̀ẹ́ mọ̀ pé oh so ìràpadà ní agbára ìràpadà ní eh, redemption is the work of Christ on our behalf mo fẹ́ ẹ jẹ́ n sọ lóyìnbó torí pé mo mọ̀ pé ayálákòye ni gbogbo yín eh, the eh, redemption is the work of Christ on our behalf whereby he purchases the ransom Or let me say it this way whereby he purchases and ransomed us at the price of his own life, securing our deliverance from the bondage and condemnation of sin. Now, ohun tí ìyẹn ń sọ ni wípé ìràpadà jẹ́ iṣẹ́ tí Jésù ṣe nítorí tiwa. Àwa ló yẹ ká iṣẹ́ yẹn à lè rí ṣe. Jésù wá ṣe nítorí tiwa. Báwo ló ṣe ṣe gan? Yẹn ni pé ó rà wá padà nípa fífi ẹ̀mí ẹ̀ di. Ó ra ayé wa padà ó rà kúrò nú ikú sí ìyè nípa fífi ẹ̀mí ara rẹ̀ di ẹ̀yọ ìgbà yẹn ló wá gba ìtúsílẹ̀ fún wa ká lè bọ̀ pátápátá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ nǹkan pè ní ìràpadà nìyẹn now kí wọ́n náà ń pè ní agbára ìràpadà now agbára ìràpadà wa túmọ̀ sí pé those who are truly redeemed are given the same legal status that Jesus had with the Father agbára ìràpadà ni wípé ṣe rí àwọn tí a ti rà padà yẹn bí mo ṣe túmọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn wọ́n automatically bàbá ti rà wọ́n padà tán báyìí wọ́n wá ní àǹfààní kan náà wọ́n ní oore ọ̀fẹ́ kan náà ẹ̀yọ tí Jésù ní pẹ̀lú bàbá ẹ̀yọ nígbà tí ó ń rìn nínú ayé while he was walking on the earth nígbà tó wá sáyé ṣẹ́ni bí Jésù gbé ìgbé ayé yẹn gẹ́lẹ́ tó ní àǹfààní tuntun tó ní oore ọ̀fẹ́ tuntun tó ní ìdojúkọ tuntun ẹ̀yọ Eh, lọ́dọ̀ bàbá ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa tá a rà padà náà ni ikú Jésù yẹn tó máa ṣe fún wa now ni kúkúrú báyìí now tẹ bá rí i pé Jésù ó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ẹ̀yọ ó ṣẹ́gun àìsàn ó ṣẹ́gun ẹ̀gún ó ṣẹ́gun èpè ó ṣẹ́gun ìjẹgàba lórí ẹ̀mí òkun orí ìjẹgàba lórí oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ni Jésù ní ìṣẹ́gun lé lórí ẹ̀yọ irú orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ní ìràpadà máa fún àwa náà tá bá di ẹni ìràpadà ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn hmm. now ṣe ìràpadà kì í ṣe nǹkan tẹ̀mí nìkan bá a ṣe máa ń gbọ́ pé ah is only spiritual no ìràpadà tún jẹ́ nǹkan nípa ti ara torí pé bí ọlọ́run ṣe ràpadà kúrò nú ẹ̀ṣẹ̀ ká lè di àjùmọ̀jogún now bẹ́ẹ̀ náà ni is the same bẹ́ẹ̀ náà ni òun ló ṣe rí nípa tara á tún rà wá padà kúrò ní gbogbo àwọn nǹkan tó lè dojú kọ èèyàn nípa tara ibẹ̀ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ àdúrà mi ibi tí màá ti bẹ̀rẹ̀ àdúrà yẹn nìyẹn ẹ̀yọ́ tó pé àkọ́kọ́ gbé òkúta ìdábù kan àkọ́ gbé kúrò lọ́nà ká má bàa kọsẹ̀ nínú ìrìn àjò àdúrà yìí ní ìwé Éfésù Ephesians chapter one verse seven kìíní kan wà níbẹ̀ bíbélì sọ pé ó nínú rẹ̀ ni àwa rí ìràpadà gbà nípa ìjẹ rẹ̀ àti ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ wa ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ oore ọ̀fẹ́ ọlọ́run <laughs> nínú rẹ̀ ni àwárí ìràpadà gbà ó máa ń yà mí lẹ́nu nígbà tí kìrìsìtẹ́nì ò bá ní òye ìràpadà ntáyé ń ṣe làwa náà ń ṣe tó wu ayé ló wu àwa náà gbogbo ẹ̀ àkànlọ́ gbogbo ẹ̀ pọ̀ mọ́ra tẹ bá mi ẹ ò lè sọ ẹ ò lè sọ denomination tán wà tẹ bá mi ẹ ò lè sọ pé denomination báyìí náà wà bó ṣe ń korú mọ náà ń kó ṣàpámọ́ bó ṣe oh my god oh my god bẹ́ẹ̀ ni a sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó ń di ìràpadà pípé lọ́wọ́ nínú ayé mi ẹ̀ṣẹ̀ ni o ṣe pé ìràpadà dẹ̀kẹ̀rẹ́ wọ́n rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ yẹn ni still ẹ̀ṣẹ̀ yẹn náà sì wà ń bẹ́ṣẹ́ pé kò tí ì sí ìràpadà nìyẹn a lot of people are not redeemed but because they are church goers so they believe that oh their redemption is certain irọ́ ni o torí pé wọ́n kàn lọ ṣọ́ọ̀ṣì ni o torí pé wọ́n fẹ́ràn ṣọ́ọ̀ṣì ṣe pé ìgbà tán bí wa ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wa tọ̀ yìí ọ̀nà tán gbà bí wa ni tá a dàgbà tán òun la bẹ̀rẹ̀ sí make choices ara wa ẹlòmíì àti kí ọ̀nà ti mojú ẹ̀ mọ́ church tó like church but ìyẹn ò ìyẹn ò sọ́ di ẹni rà padà tó pẹ́ ẹ̀ṣẹ̀ ń ṣì wà níbẹ̀ tó yẹ mo ṣe ní ibi tó máa jẹ́ blockage wa nìyẹn tó lè di wa lọ́wọ́ lónìí a sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó ń di ìràpadà pípé lọ́wọ́ nínú ayé mi jésù ẹ̀ dáríjì mi lónìí every sin that is blocking a complete redemption in my life forgive me today gbogbo ẹ̀ṣẹ̀ pátá nínú ayé mi tó ń di ìràpadà pípé lọ́wọ́ lórúkọ jésù kìí ṣe olú ẹ dáríjì ẹjẹ agbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ tó ń dé ìràpadà pípẹ́ lọ́wọ́ nínú ayé mi olú ẹ dáríjì olú ẹ dáríjì olú ẹ dáríjì à olú ẹ dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ pátá èyí tó ń dé ìràpadà pípẹ́ lọ́wọ́ nínú ayé mi olú ẹ dáríjì mi olú ẹ dáríjì mi ọlọ́run ayérayé mo gbàdúrà olú ẹ dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ tó ń dé ìràpadà pípẹ́ lọ́wọ́ nínú ayé mi o torí nínú ìrìn àjò àdúrà yìí tí a bá sì tí a bá rí ìdáríjì gbà lórí àwọn ẹ̀ṣẹ̀ wa a ò lè bọ́ sí ìpele tá a ti lè ràdúrà gbà tá a ti lè rí sí àdúrà gbà ẹ jọ̀ọ́ ẹ máa gbàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ tó ń dìrà padà pé lọ́wọ́ nú ayé mi olú ẹ dáríjì olú ẹ dá ẹ wò ẹ má ẹ má ẹ má bá wọn ẹ má bá wọn sọ pé ẹ̀yin ò kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o ẹ pé àwọn akódúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fi ta báyìí ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ focus lórí gbogbo àwọn ọ̀nà àìtọ́ yín ọ̀nà tí ò pé Ọlọ́run kó ṣàánú èyí tẹ́ ẹ̀ mọ̀ èyí tẹ́ ẹ̀ mọ̀ Ọlọ́run kó ṣàánú gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ṣe mo sọ lẹ́ẹ̀kan mo ní ìràpadà bó ṣe tẹ́kì àǹkan nípa tẹ̀mí bẹ́ẹ̀ náà ló tẹ́kì àǹkan nípa tara ẹn so ìkan nínú nǹkan tó máa ṣe nípa tara ni wípé ìràpadà ó máa gbà wá kúrò lọ́wọ́ ibi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìràpadà bẹ́ẹ̀ ni ìdí sẹ́mi ìràpadà tá à ń sọ yẹn náà ni mo dẹ̀ ti túmọ̀ ìràpadà fún yín o mo ní owó tí Jésù san ẹ̀yọ́ lórí láti ìràpadà kúrò nú ẹ̀ṣẹ̀ wọ́n ti wà condemned sí ègbé ṣùgbọ́n ikú àti àjíǹde jésù òun ló rà wá padà jésù san pẹ̀lú ẹ̀mí ẹ̀ ìyẹn kan náà mi rà padà nìyẹn ṣé wáyé rà padà yẹn torí pé ó máa torí pé ẹran ara la gbé wọ̀ a sì ń gbé nínú ayé a máa tún ní effect ẹ̀ nípa tara tó yẹ pé ọlọ́run á gbà wá kúrò lọ́wọ́ ibi Galatians chapter one verse four oh my god bí lè sọ kíni kan bẹ̀ yẹn ó ní ẹni tí ó fi òun tìkára rẹ̀ dípò ẹ̀ṣẹ̀ wa ṣe gbọ́ bẹ́yẹn <laughs> ẹni tó fi ohun tìkára rẹ̀ dípò ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run àti bàbá wa tí bá kàlóyè bó ó máa clear sí yín díẹ̀ ó ní who gave himself for our sins that he might deliver us from this present evil age that he might deliver us from this present evil age hey ọlọ́run mi o ayé ìdẹ́kẹ̀rẹ́ ní tòótọ́ oh evil evil ni first name ẹ̀ evil ni second name evil ni third name jésù olúwa ẹ jẹ́ kí agbára ìràpadà fà mí yọ kúrò níbi gbogbo ẹ rántí àwọn yín ní sàtàwà yìí o ẹ rántí ọkọ yín o ẹ má máa wo ìjà tẹ ìjà lánàá ẹ má máa wo pé ẹ máa bínú síra yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rántí ìyàwó yín o ìyẹn ni kókó tó wà ń bẹ́ẹ̀ o nǹkan tí ọlọ́run ní ká ṣe nìyẹn gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì oh lord let the power of redemption pull me out of all evil jésù olúwa ẹ jẹ́ kí agbára ìràpadà yín fà mí yọ kúrò ní ibi gbogbo ẹ jẹ́ kí agbára ìràpadà yín fà àwọn ọmọ mi yọ kúrò ní ibi gbogbo ẹ jẹ́ kí agbára ìràpadà yín fà ọkọ mi fà aya mi yọ kúrò ní ibi gbogbo ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ jẹ́ kí agbára ìràpadà yín ẹ jẹ́ kó fà mí yọ kúrò ní ibi gbogbo agbára ìràpadà yín ẹ jẹ́ kó fà mí yọ kúrò ní ibi gbogbo nínú ayé yìí lórúkọ jésù ló ẹ ṣàánú fún mi ah, ah, agbára ìràpadà yín ẹ jẹ́ kó fà àwọn ọmọ mi yọ kúrò ní ibi gbogbo ah, káàkiri lórúkọ jésù ló ẹ ṣàánú lórúkọ jésù ló ẹ ṣàánú agbára ìràpadà yín kó fà mí yọ kó níbi gbogbo kó fà ọmọ mi yọ kó níbi gbogbo kó fà aya mi yọ kó níbi gbogbo kó fà ọkọ mi yọ kó níbi gbogbo kó fà ìdílé mi yọ kó níbi gbogbo olú ẹ ṣàánú fún mi ẹ jẹ́ kí agbára ìràpadà yín kó fà mí yọ kó níbi gbogbo gbọ́ àdúrà jésù kristi olúwa wa ọlọ́run mi o ṣe ẹ̀rí tá bá ń sọ̀rọ̀ nípa ibi gbogbo ọ̀rọ̀ tó fẹ̀ ni o ọ̀rọ̀ tó tóbi ni o evil all evil <laughs> all evil ah, mi, ẹ wo ohunkóhun ohun tá à ń sọ ni pé ohunkóhun tí ò ní jẹ́ kí ẹ̀rí yín kó kún ohunkóhun tí ò ní jẹ́ kí ìdúpẹ́ yín kó complete ẹ kì í ṣe pé kí ẹ máa ṣèdúpẹ́ lọ́kàn bú sẹ́kún pé ẹ ṣáà mọ̀ pé mo pàdánù kíní ẹ̀ jùgbọ́n ẹ ṣáà bá mi gbàdúrà ó dàbí ó dàbí ó dàbí pásítọ̀ ẹ̀ mi onírú èwo lélẹ́yìí sáà mo ní kí ló dé oníṣọ́ọ̀ṣì wọn ni olóbìnrin kan ó lóun fẹ́ give testimony àwọn látọjọ́ yẹn lọ ló ti ń béèrè testimony ló fẹ́ give sọ fún mi náà kó tó sọ fún jọ <laughs> mo ní kí ló dé ó nígbà tó sọ ló dẹ̀ bú sẹ́kún lóyèjì ẹ ó ní di testimony ṣáà ní pé ẹ ṣáà bá mi gbàdúrà kọ́mọ mi má tún kú mọ́ mi lórí ẹ nínú mẹ́ta ẹ ó lò mọ nǹkan tó máa ṣe ìyẹn kọ́ náà pé testimony mo ní bẹ́ẹ̀ ní sẹ́ correct ìyẹn pé ẹ̀rí tí ò kún testimony tí ò kún nìyẹn testimony tá a ṣe jọ pé nínú testimony yẹn ìbànújẹ́ yọ nínú ẹ̀ irọ́ o òun náà pè ní ibi gbogbo ohunkóhun tí ò ní jẹ́ kí testimony wa kó kún ọlọ́run ìdàpadà sọ́kò máa yọ wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kàn ń kànú pépà ni mo ní ọlọ́run ṣàánú báyìí mi ti ẹ̀rú ti àwọn tó ṣe mistake àwọn tó ń ṣe mistake lé lórí wa ń kọ́ báyìí Eh? ní nàìjíríà wa ni eh, lẹnu ọjọ́ mẹ́ta ṣé kìí ṣe ìjẹta náà ni àbí jẹrin eh, wọ́n ní àwọn àmì nàìjíríà wọ́n ń tájẹ̀tì àwọn terrorist lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n tẹ̀ ń try lórí àwọn terrorist yẹn wọ́n ní wọ́n wọ́n lòdù wọ́n lòdù drone àwọn alákọ̀wé wọn kan tó ń pè ní drone kí ni ẹ báyìí remote náà máa fi gbé tá máa fò wọ́n ti wá calculate lórí map pókè ní bíbá ẹni wọ́n sọ pé àwọn terrorist wà o inú gbóbá ìnáwó inú gbóbá ìnáwó náà hmm, bá kó bọ́ǹbù sára drone ó yá try fly bro ló bá ń lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ nígbà tí drone máa débi tó ń lọ tó jábọ́ báyìí ìlú àwọn ẹni ẹlẹ́ni <laughs> ìlú another village entirely òní drone yẹn da gbogbo bọ́ǹbù yẹn sí pátá nínú pépà oríṣi náà sọ fún wa wọ́n láwọn eighty ló ní drone yẹn pa wọ́n láwọn kinní kan ní drone yẹn pa ṣùgbọ́n mo ka interview ọkùnrin kan tó ní òun lose thirty four members of his family thirty four members lóṣù december yìí tí gbogbo èèyàn wọ̀nà fún christmas ah ọlọ́run alààyè ṣàánú fún mi abẹ́ ibi gbogbo ibi bá wọn nìyẹn ṣe pé ìyẹn kì í ṣe pé àwọn gbàdúrà ibi ló wà ká wọn mọ́lé wọ́n máa ń pòwe kan láyé àtijọ́ wọn ní àgbà orí kí ló pé èèyàn kì í wà lọ igi kì í dá lóko sorry igi kì í dá lóko pọ̀ para alé ẹ gbọ́ ṣé igi igi igi ò ti dá lóko báyìí tó pa àwọn ará alé àwọn ẹni ẹlẹ́ni wọn wọn àwọn ọlọ́pàá kí náà dẹ̀ sọ wọ́n ní you are sorry mistake ni wọ́n ti di collateral damages ah mo gbàdúrà lórúkọ Jésù kìí sí ẹ ní báwọn pín nínú ikú àjọkú lórúkọ Jésù ètò ẹ̀ mo ti ní ká tẹra máa dùn àyìn pé Jésù Olúwa ẹ jẹ́ kí agbára rà padà fà mí yọ kúrò nínú ibi gbogbo ẹ̀ eh? kábàárà padà kó fa ìdílé yín yọ kó ní ẹ ní báwọn nípinnu ẹ wọn lórí ẹnìkan wọn lórí ẹnìkan dàrú báyìí ló bá yọ ọbẹ jáde ló bẹ sí gúnyàn nígboro ṣùgbọ́n ẹsẹ ń bẹ Ọlọ́run fa yín yọ kó níbi gbogbo nìyẹn wọn làwọn arábí gbé bọ́ǹbù dé wọn wọn ti gbé bọ́ǹbù sí sí mọ́ọ̀lù kan ó máa blow ṣùgbọ́n ẹ̀ tẹ́ gbàbẹ̀ kọjá Ọlọ́run fa yín yọ kó níbi gbogbo nìyẹn Ah, wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní plane kan máa já ó dẹ̀ ti já ó pa bíi five hundred people kò sẹ́ni kankan tá a rí kànú ìdílé yín ọlọ́run fa ìyọkúrò níbi gbogbo nìyẹn oh lord let the power of redemption pull me out of all evil jésù olúwa ẹ jẹ́ kí agbára ìràpadà kó fà mí yọ kúrò ní ibi gbogbo kó fà ọmọ mi yọ kúrò ní ibi gbogbo kó fà ọkọ mi yọ kó fà aya mi yọ kúrò ní ibi gbogbo kó fà ìdílé mi yọ kúrò ní ẹ̀jẹ̀ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ jẹ́ kí ìràpadà yín kó fà mí yọ kúrò ní ibi gbogbo àá ìràpadà yín fà mí yọ ìràpadà yín fà mí yọ ìràpadà yín fà mí yọ kúrò ní ibi gbogbo ìràpadà yín fà mí yọ kúrò ní ibi gbogbo ìràpadà yín fà mí yọ kúrò ní ibi gbogbo ìràpadà yín fà ọmọ mi yọ kúrò ní ibi gbogbo ìràpadà yín fà ìdílé mi yọ ẹ jẹ́ máa gbàdúrà gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ wo ẹ jẹ́ n sòótọ́ fún yín gbogbo òfin pátá gbogbo òfin tẹ́rí yẹn pátá òun ló ní àtúbọ̀tán consequences gbogbo òfin tá tó máa ṣòfin sílẹ̀ báyìí pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gba orí bíríìjì kọjá o ẹ ẹ ẹ farabalẹ̀ kàtán ní tẹ́ bá kàtán ó ní consequences ẹni pé ẹnikẹ́ni tó bá gbà kọjá nǹkan tá a ṣẹlẹ̀ sí gbogbo òfin pátápátá ló ní consequences ṣùgbọ́n oríṣi consequences méjì ló wà consequences kan wà tó jẹ́ pé punishment ló máa ń tẹ̀lé téèyàn bá rú òfin ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ pé òfin kan wà tó jẹ́ pé consequences ẹ̀ ni pé ẹ̀gún ló máa tẹ̀lé kì í ṣe òun ní punish ẹni tó bá rú òfin yẹn ó wọnú ẹ̀gún lọ straight nìyẹn bẹ́ẹ̀ ni bí òfin ṣe ń work nìyẹn ìdà tó bá fẹ́ jàyàn ẹni tó bá break òfin yẹn ìdà kí ó wọnú ẹ̀gún lọ tàbí kó wọnú ìjìyà lọ ìkànnì méjèèjì ni ẹ jẹ́ ká kọ́ mú kankan tó mú kejì nínú àdúrà tàkókò ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀gún Galatians chapter three verse thirteen ẹ̀gbọ́n tó sọ ni bíbélì bíbélì bíbélì sọ̀rọ̀ ó ní Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ẹ̀gún òfin ìyẹn ni pé àwọn òfin kan wà tá a ti rú sẹ́yìn sọ pé ẹ̀gún ló tẹ̀lé ikú ìràpadà Jésù yẹn òun ló ń gbà yàn kúrò lọ́wọ́ irú ẹ̀gún bẹ́ẹ̀ kì í ṣe kì í ṣe fasting and prayer ẹ gbà mọ́ ẹ gbà mọ́ sọ fún yín ee ẹ máa ṣe o mo wá sọ fún yín pé a gbọ́dọ̀ ní òye bíbélì ká tó mọ orú àdúrà tá a máa gbà ọ̀hẹ́s tá a bá lóye bíbélì a máa lo oògùn ẹ̀fọ́rí a máa lò fún kánsà ṣe ṣe pé ẹni kánsà ló máa pa ẹni yẹn ẹni tó ní kánsà táwọn àlọ́ ń fún ní paracetamol ẹyọ ó wá lo méjì ó ní ah, pọ̀ wọ́n ní kó lo mẹ́fà ó ní péènì pọ̀ wọ́n ní kó lo twenty five wọ́n fẹ́ pa ni Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin ẹni tí a fi ṣe ègún fún wa nítorí àti kọ́ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi ṣẹ́ni a sọ fún ọlọ́run gbogbo ègún tó ń bá ayé mi díje ìràpadà jésù parẹ́ gbogbo ẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀ ó mà ṣeun ó mà ṣeun kì í ṣètorí pé a máa kì í ṣètorí pé orí ọ̀fẹ́ ọlọ́run ni àánú ọlọ́run nìkan ni nínú ayé nínú ayé tá a àánú àwọn kìrìsìtẹ́nì kan máa ń ṣe mí ni wọ́n máa brag i'm a christian ibi tá a bá jésù dé yìí ibi tá a wà sin jésù dé yìí màmá rẹ̀ rìn pé wẹ́ lọ wẹ́ ẹ kú lè sí kémi má rí ẹlòmíì tó yẹ pé ìdílé tó ti wá ó dàbí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ fún mi ó ní ọmọ gbàdúrà o mo ní sà kí lẹ wí ó ní o o o mọ great ẹ ẹ o o o mọ great grandfather yẹn mo ní mi ò mọ mi ò rírì ó ní ó ní bàbá ńlá lágbára ni ó ní lẹ́ǹkùlé wọn lẹ́ẹ̀kan lóṣù ọmọdé ọmọ ọmọ tán ṣe bí gbọ́dọ̀ sunkún Ah, mo ní kí ló dé ah, ó ní wọ́n lọ jí bébì ni láti fi lè níwọ̀n agbára ẹ̀ wọ́n máa gún bébì yẹn láàyè nínú odó mo gan pani o mi ì o mi mọ̀ kan tí màá sọ o ẹ jọ ẹni tó wá láti rí ìdílé bẹ́ẹ̀ tó yẹ pé great grandfather ẹ̀ iṣẹ́ tó ń ṣe nígbà ayé alágbára ni nínú ẹ̀mí òkùnkùn ó dẹ̀ gbọ́dọ̀ rí níwọ̀n agbára ẹ̀ wọ́n á wá lọ máa wọ́n á lọ jí ọmọ ọlọ́mọ gbé wọ́n náà máa lọ sí ìlú kejì ìlú kẹta ó láwọn tó ń ṣiṣẹ́ yẹn fún ó láwọn ó láwọn goons ayé mi ò nínú ayé kan náà yìí wọ́n á wá lọ jí bébì náà máa ń jí òun máa fi nínú agbára ẹ̀ tá má dẹ̀ fẹ́ ṣe tá má dẹ̀ fẹ́ ṣe gbogbo ètùtù yẹn tán wọ́n máa gún bébì yẹn láàyè nínú odó ni what in fact èmi ò gbàgbọ́ náà ṣáà nígbà tí wọ́n sọ fún mi so mi but ìbẹ̀rù ẹ̀ ìbẹ̀rù ẹ̀ wà lára mi pé ẹ́ ó wo jù láti gbàgbọ́ ẹ̀gún ni ẹ̀gún ti wọlé nìyẹn sínú sínú ìran yẹn tí wọn ò bá mọrú àdúrà tó yẹ kán gbà wọn ẹ wọn gbàwẹ̀ mi wọn fẹ́ bọ́ ẹ láyé tá a wà ẹ táwọn wòlíì aríran pọ̀ yìí <laughs> wọn á sọ fún pé ọ̀tá ìdílé kan ló ń yọ lẹ́nu tí ẹ bá nìyẹn ẹ á tún máa fi nǹkan míì wo nǹkan míì wọn gbowó lọ́wọ́ ẹ̀mí àfẹ́ bọ́ á sọ fún ọlọ́run gbogbo ẹ̀gún tó ń bá ayé mi díje ìràpadà jésù parẹ́ lónìí nínú ayé mi all causes that compete with my life the redemption of Jesus will wipe it away eh? gbogbo ẹ̀gún tó ń bá ayé mi díje gbogbo ẹ̀gún tó ń bá ìdílé mi díje gbogbo ẹlòmíì ẹ̀gún ò bá díje ọkọ ẹ̀ lẹ̀gún bá díje tó wá affect ayé òun fúnra ẹ̀ torí pé òun gan fúnra ẹ̀ wà ní marriage yẹn ẹlòmíì ìyàwó ẹ̀ ni ẹ̀gún bá díje ẹ̀gún ẹ̀gún ò bá òun fúnra ẹ̀ díje ṣùgbọ́n torí pé ó marry into that family òun náà bá wọn yí àkókò tó báyìí o gbogbo ẹ̀gún tó bá ayé mi díje Ah, ìràpadà jésù parẹ́ lónìí ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ẹ̀kún tó bá ayé mi díje ìràpadà jésù ó parẹ́ lónìí ìràpadà jésù ó parẹ́ lónìí gbogbo ẹ̀kún tó bá ayé mi díje ìràpadà jésù parẹ́ o ìràpadà jésù parẹ́ o gbogbo ẹ̀kún tó mi díje ìràpadà jésù parẹ́ lónìí olùwẹ̀ ṣáà ah, gbogbo ẹ̀kún tó bá ìdílé mi díje gbogbo ẹ̀kún tó ń bá ọkọ mi díje ìràpadà jésù parẹ́ lónìí gbogbo ẹ̀kún tó mi díje ẹ wo àkókò ìní tí ọkọ máa gbàdúrà fún ìyàwó tíyàwó máa gbàdúrà fún ọkọ ẹ eh, dáadáa gbọ́ àdúrà jésù kristi olúwa wa bá a ṣe ń gbàdúrà yẹn ṣe ni mo máa ti máa ti ti bá ti ṣe prayer báyìí àwọn ọ̀rọ̀ tí àwọn kan tá a ti jọ sọrí ó máa ń sìpù sí ọpọlọ mi so òun ló fi ń dàbí pé tá a bá ń gbàdúrà lọ́wọ́ mo máa tún digress bàtọ́ máa tún máa sọ nǹkan míì nú ẹ̀ ìdí ẹ̀ ni pé mo ti mo ti ní ìbápàdé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó jẹ́ pé wọ́n mọ̀ dáadáa pé ìdílé ìdílé ìdílé tẹ́gùn ń jà òun náà ti lọ́kọ but well for one reason or the other wọ́n ti wá wọ́n ti wá divorce wọn ò fẹ́ra mọ́ irú àwọn màmá bẹ́ẹ̀ wọ́n máa sábà sọ wípé àwọn ah, ṣáà bọ́ wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ mú ní ibo lẹ ti bọ́ ah, màmá màmá wa ní ìbéèrè kankan tí mo wá béèrè mú ní ṣé gbà tẹ́ ń fẹ́ra yẹn ẹ̀ẹ́jọ́ ní ìbáṣepọ̀ rí lórí bẹ́ẹ̀dì ah, wọ́n á ní wọ́n á ní wọ́n á ní ẹlòmíà ní tóun ti ó dàbí mọ́mì tí mo bá sọ̀rọ̀ recently wọ́n ní tó yẹ pé ẹni táwọn fẹ́ for for for twenty one years so mo ní ẹ̀bọ̀ ń gbà yẹn o tẹ́ ẹ̀ bá gbàdúrà yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ ẹ bá ti ní ìdàpọ̀ ìbá jẹ́ ẹ̀kan ìtọ́ ìlànà àwọn alágbèrè máa ń ṣe mí àni wọ́n máa ń ṣe mí gan àwọn alágbèrè yẹn oh god oh my god tó pé tó bá pé wọ́n ní òye nǹkan tó gbè ní àgbèrè ni láyé wọn ò ní ṣe mọ́ ẹ bóyá ẹlòmíì ò mọ̀ pé tóun bá ti ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tóun bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni mẹ́fà nínú ayé ẹ̀ ó ti àfi tó bá jẹ́ pé o <laughs> àfi tó bá jẹ́ pé o wọn ò rí òfin kan kọjá so wọn ò ní ẹ̀gún lórí ara tàbí wọn ò ní ìjìyà kankan ó tán o ṣùgbọ́n tó wá pé gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà wọn wọ́n ní ẹ̀gún tiwọn ẹ̀gún mẹ́fà ló ń rù kiri o tó máa tó máa tó máa pín dáadáa tájọ máa jẹ́ ń bẹ̀ ibà jẹ́ ẹ̀kan àná àwọn alágbèrè máa ń ṣe mí nìmọ̀ ní ìbá ṣe n ò mọ implication ẹ̀ n ò dẹ̀ máa wọn táwọn kó bá láyé wọn n ò máa wọn táwọn kó bá ìyẹn ni máa fi ń wọnú family mi ẹ máa wo bàbá wọn bàbá ọmọ yẹn dáadáa rí pé kò mú gbórí ẹ máa wò ìyá dáadáa rí pé kò mú sìgárì ẹ tún padà ro bàbá yìí pé kò mú ọtí rí ẹ lọ́tún lọ́wọ́ ìyá pàápàá kò mú kokéèrè ẹ kàn máa rí ẹ kàn máa rí àwọn ọmọ wọn wọn á kàn bẹ̀rẹ̀ sí mu oríṣiríṣi àwọn latex náà mu lọ́wọ́lọ́wọ́ báyìí mi ìmúrúkọ wọn ẹ torí ẹ ìjọ kan church mo ní kàn máa pè wọ́n pè mímì tiẹ̀ gbàgbọ́ kò ló kò ló ẹ̀ kò ló wọ́n ní kò ẹ̀ torí nǹkan olóyè mo fi pé ọ̀rọ̀ tó popular nàìjíríà ni ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí dákọ̀ mo ní wàá tí oògùn olóró ló ń jẹ́ bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ọmọ yà kàn máa mú lọ́ba ibo ló ti wá èèyàn ní nǹkan tó fa ni wípé kó padà sẹ́yìn ẹ̀gbọ́n òfin kan ti wà níbẹ̀ all causes that compete with my life the redemption of Jesus will wipe it away gbogbo ègún tó ń bá ayé mi díje gbogbo ègún tó ń bá ayé ọmọ mi díje gbogbo ègún tó ń bá ayé ọkọ mi díje gbogbo ègún tó ń bá ayé aya mi díje gbogbo ègún tó ń bá ìdílé mi díje ìràpadà Jésù parẹ́ lónìí ẹ̀jẹ̀ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ègún ètò ń bá ayé mi díje gbogbo ègún tó ń bá ayé ọmọ mi díje ìràpadà Jésù parẹ́ lónìí ègún tó ń bá aya mi díje ìràpadà Jésù parẹ́ lónìí ègún tó ń bá ọkọ mi díje ìràpadà Jésù parẹ́ lónìí gbogbo ègún tó bá yé mi díje ìràpadà jésù parẹ́ lónìí olú ẹ̀ ṣàá ah, olú ẹ̀ ṣàánú fún mi olú ẹ̀ ṣàánú fún mi gbogbo ègún tó bá yé mi díje ìràpadà jésù parẹ́ lónìí gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ àwọn second part àdúrà yẹn mo sọ fún wa mo ní gbogbo òfin èyí tá a rú òun ló ní àtúbọ̀tán tiẹ̀ àtúbọ̀tán àkọ́kọ́ òun ni pé táwọn mi bá rú òfin inú ẹ̀gún náà wọ̀ lọ straight ṣùgbọ́n táwọn míì bá rú òfin ìjìyà ló máa ń jẹ́ ìyẹn náà ìyẹn náà nira o torí àmọ́rú ìjìyà tó ń tẹ̀lé ẹlòmíì arú òfin wọn sọ pé kí a lo ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́ta ẹlòmíì arú òfin wọn ní a lo oṣù mẹ́ta ẹlòmíì arú òfin wọn ní three years ni ẹlòmíì arú òfin wọn ní thirty ni ẹ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn sọ àmọ́ bí ìjìyà ń ṣe pọ̀ tó nínú ìwé Hébérù Hebrew chapter nine verse fifteen Bíbélì sọ̀rọ̀ kan níbẹ̀ ah mà láìkẹ́ ní èdè òyìnbó sọ́ọ̀rì èdè òyìnbó ni báyìí tí mo sábà máa ń lò ní prayer báyìí ok ẹ béèrè pé báwo ti wá ń ka yorùbá mo ń translate on the go ni <laughs> mo ń ka yorùbá yẹn bẹ́ẹ̀ ni mo ń translate on the go torí pé mi ò rely much lórí yorùbá bible so mo ń translate on the go ni ìbí bẹ̀rẹ̀ sọ pé ó ó ní and for this reason he is the mediator of the new covenant oh God he is the mediator of the new covenant by means of death for the redemption of the transgressions under the first covenant ibi tí mo lọ gan nìyẹn by the means of death for the redemption of the transgressions under the first covenant. Hmm. kí ni ibẹ̀ yẹn sọ fún wa gan ẹ Hebrew nine fifteen mo kà yẹn ó ní àti nítorí èyí ni ó ṣe jẹ́ alárinà májẹ̀mú tuntun pé bí ikú ti ń bẹ fún ìdáǹdè àwọn ìrékọjá tí ó wà lábẹ́ májẹ̀mú ìṣáájú ikú bí kú ṣe ń bẹ ikú ni punishment ìrékọjá ẹ̀rí bẹ́yẹn ibi tí mò ń lọ gangan nìyẹn ikú ni punishment ìrékọjá ẹ pé níbi ìbáyìí punishment tán fún ẹ tó bá rí òfin ẹ kọjá ní ikú ẹlòmíì wọn ò tí ní adájọ́ ò ní condemn ẹ kó lọ kú aràn lẹ́wọ̀n ni ìmíì wàá sanwó ìtanràn jésù olúwa ẹ jẹ́ kí agbára ìràpadà yín fà mí yọ lọ́wọ́ gbogbo àtúbọ̀tán ẹ̀ṣẹ̀ nínú ayé mi ah, àtúbọ̀tán ẹ̀ṣẹ̀ má ṣe o má ṣe o màmá yẹn kọrin láyé ọjọ́ sí ó ní ẹ̀ṣẹ̀ lóró o ikú ni oró ẹ̀ṣẹ̀ ẹ̀ lè gbọ́dọ̀ yẹn mọ́ ń sìn irú orin tí màmá yẹn kọ yẹn irú orin orin orin àgàbàgebè orin àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́tàn ló kù ń sìn ẹ màmá yẹn màmá yẹn ni ó ní ọ̀run àpáàdì lẹ̀ṣẹ̀ ń gbọ́ ọmọ ènìyàn rè ṣe gbọ́ bẹ́yẹn ó clear ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ hmm, mo máa ń wò nígbà tí n bá rí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ wa tán bá ń wàásù tó máa ń wàásù nípa iṣẹ́ abẹ bẹ̀rẹ̀ wẹ̀sì o iṣẹ́ abẹ bẹ̀rẹ̀ wẹ̀sì o irọ́ náà ń pa fún yín tó ń sọ fún yín létí yín ni pé it shall be it shall be well with me I shall be blessed bẹ́ẹ̀ ṣe wáyé o màá fún yín gbẹ màá kó yín sápò bẹ́ẹ̀ ṣe òótọ́ tó wà ń bẹ̀ nígbà tí tí ìránṣẹ́ ọlọ́run bá fi òkòrò ọ̀rọ̀ ọlọ́run han àwọn ènìyàn ó ń tàn wọ́n ni wọ́n kò fẹ́ kán lọ how many pastor ní òkè àtàwọn bá kó ń ṣọ́ọ̀ṣì ẹ̀ how many pastor ta ní tàwa ẹ̀ ní òkè à á máa bẹ̀ wọ́n ni tó bá tẹ̀ ń ṣeré déédéé a máa bẹ̀ wọ́n náà ni a ní ẹjọ́ ayé mi ní bàjẹ́ ayé mi ní bàjẹ́ màá yà fi ṣe pásítọ̀ ńlẹ̀ ni ẹ yo màá máa ṣe pásítọ̀ <laughs> ẹni ẹni kí ni mo fẹ́ máa ṣe màá ṣe pásítọ̀ ìdílé mi ni màá ká ọmọ mi sábẹ́ ẹ màá fàyàwó mi mọ́ra ẹwọ ẹja sin ọlọ́run kẹjá ṣe rere bí bàbá yẹn ṣe sọ ó ní òun àtàwọn ọmọ tọ́lọ́ ń fóun àpò èmi àtàwọn tọ́lọ́ ń fún mi èmi ò ká gbogbo nǹkan máa wọ̀nyẹn sí ẹ̀yin ọmọ ọlọ́run ó ṣe pàtàkì o mo bẹ̀ yín mo tún lo prayer tá à ń ṣe lónìí mo fi bẹ̀ yín ẹ kíyèsára lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ consequences ẹ ti pọ̀ jù ìgbà míì àdúrà ọ̀ràn torí pé ìgbà míì gan a lè má mọ a lè má mọ ibi tí ẹ ẹ ẹ consequences ẹ̀ṣẹ̀ yẹn tó dé a lè má mọ ibi tí àtúbọ̀tán ẹ̀ dé nínú ayé wa ẹ a máa lọ a wá ripples effect ah oh Lord let the power of redemption pull me out from all consequences of sin all consequences of my past sins gbogbo ẹ̀ṣẹ̀ mi àtàná ah olùwẹ̀jẹ̀ kí agbára ìràpadà yín kó fà mí yọ Ah, ah kó fà mí yọ pátápátá lọ́wọ́ àtúbọ̀tán ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà bàbá mo bẹ̀bẹ̀ lónìí ẹ jẹ́ kí agbára ìràpadà yín kó fà mí yọ lọ́wọ́ gbogbo àtúbọ̀tán ẹ̀ṣẹ̀ nínú ayé mi ah, gbogbo àtúbọ̀tán ẹ̀ṣẹ̀ olú ẹ ṣàánú fún mi lónìí ah, olú ẹ ṣàánú fún mi lónìí ẹ jẹ́ kí agbára ẹ jẹ́ kí agbára ìràpadà yín kó fà mí yọ agbára ìràpadà fà mí yọ agbára ìràpadà fà àwọn ọmọ mi yọ agbára ìràpadà fà aya mi yọ agbára ìràpadà lórúkọ jésù ah àwọn ẹ̀ṣẹ̀ wa àtẹ̀yìnwá olú ẹ̀ ṣàánú fún wa lónìí agbára àràpadà yín ẹ̀jẹ̀ ó fà wá yọ agbára àràpadà yín ẹ̀jẹ̀ ó fà wá yọ gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ kí n fi ẹ kí n fi ìlérí ọlọ́run kan hàn yín nínú bíbélì hmm. there is a promise in the bible mo fẹ́ kẹ́ jẹ àǹfààní ẹ̀ mo ti so like ẹ̀ jù isaiah chapter forty four verse twenty two ó ní i have blotted out like a thick cloud your transgressions and like a cloud your sins Return to me, for, ya, for I have redeemed you. Oh my God. Oh my God. Ìlérí tó ìlérí yẹn dẹ̀ ń tírì mi mo ṣe ń kà yín. Ẹ ó ní èmi ti gba ó ní èmi ti gba gbogbo ìkùnà rẹ dànù èmi ti gba gbogbo ìkùnà rẹ dànù bíi kùrù ṣe ẹ mọ kùrùkùrù ni. cloud nígbà tí ẹ máa rí cloud wo tó bá yẹ kàn rí pé ah ṣe bí òjò ṣú ní ìsìn ó ti lọ ẹ nǹkan tí bíbélì ń sọ nìyẹn ọlọ́run ní èmi ti gba gbogbo ìkùnà rẹ dànù bíi kùrùkùrù àwọn ẹ̀ṣẹ̀ rẹ bíi ìrì òwúrọ̀ padà sọ́dọ̀ mi nítorí mo ti rà ọ́ padà ọlọ́run mi o jésù kristi ọlọ́run dẹ̀ ń bẹ àwọn èèyàn ọmọ ẹ̀ ń bíbá ọ ní ẹ padà sọ́dọ̀ mi mo ti rà ọ́ padà mo ti sanwó òwò ló mọ̀ pé gbogbo àwọn gbèsè yẹn mo ti san padà sọ́dọ̀ mi oh my god ṣe ló dàbí ẹni tán bá san gbèsè ṣùgbọ́n òun ò tí ì sọ fún un ṣe nígbà tán ti bá san yẹn ní on on paper kò ṣe onígbèsè mọ́ even in in the law nínú òfin kì í ṣe onígbèsè mọ́ nìyẹn déètì yẹn náà máa lọ wò ẹ wọ́n ti san wọ́n ti san gbogbo gbèsè ẹ̀ láti January ṣùgbọ́n kò mọ̀ ṣùgbọ́n a sì máa rò torí wọn ò sọ fún a sì máa rò di May pé ah Ọlọ́run mi o kọ́lọ́n ó ṣẹ̀ṣẹ̀ ó lẹ̀ ó ṣẹ̀ lè máa gbàdúrà gan Olúwa sì yọ mínú gbèsè yìí wọ́n dẹ̀ ti bá san láti January ṣùgbọ́n tán rántí kó lọ sọ fún o kò jíṣẹ́ ẹ bẹ́ẹ̀ zálì kan tí tọ́lọ̀ sọ fún wa nìyẹn pé ó ní èmi ti gbá gbogbo ìkùnà rẹ̀ dànù bíi kùrukùru Eh, that eh, eh, I'm, I'm reading from Isaiah forty four verse twenty two ó ní àwọn ẹ̀ṣẹ̀ rẹ bí ìrì òwúrọ̀ padà sọ́dọ̀ mi nítorí mo ti rà ọ́ padà Jésù Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń padà sọ́dọ̀ Ọlọ́run pátápátá orí ọ̀fẹ́ Lord give me the grace that completely return to God ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń padà sọ́dọ̀ Ọlọ́run tán pátápátá ẹ fún àwọn ọmọ mi ní orí ọ̀fẹ́ tó ń padà sí ọ̀dọ̀ ọlọ́run tán pátápátá ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ fún mi ní orí ọ̀fẹ́ ẹ fún mi ní orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ tó ń padà sọ́dọ̀ ọlọ́run pátápátá tó ń padà sọ́dọ̀ ọlọ́run pátápátá olú ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń padà ẹ fún àwọn ọmọ mi ní orí ọ̀fẹ́ o tó ń fi gbogbo ayé wọn padà sọ́dọ̀ ọlọ́run pátápátá lórúkọ orí ọ̀fẹ́ tó ń padà sọ́dọ̀ ọlọ́run tán pátápátá gbọ́ àdúrà jésù kristi olúwa wa ṣé ẹ rí orí ọ̀fẹ́ yẹn kí ṣe gbogbo èèyàn ló o pàápàá ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ò ní o ẹ gbà mo sọ fún wọn bọ́ ṣe fẹsẹ̀ bọ́ ṣe wà lọ́dọ̀ ọlọ́run báyìí ni wọ́n tún wà nínú ayé gbogbo nǹkan tó ṣe nínú ayé yẹn gbogbo ẹ̀ ló ń tírìlì wọn gbogbo ẹ̀ ló bá wọn lára gbogbo ẹ̀ ni wọ́n love ṣùgbọ́n because they don't know how to go about it ẹ ẹ wo ṣe ni ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì dàbí ìyàwó lọ́ọ̀tì gẹ́lẹ́gẹ́ bí ìyàwó lọ́ọ́ ṣe rí yẹn gangan náà ṣe rí lóòótọ́ lóòótọ́ ni wọ́n fẹ́ bọ́ yọ lóòótọ́ lóòótọ́ ni wọn ò fẹ́ jẹ́ kí ẹ ẹ ẹ punishment tó máa ja ayé kó wá sórí wọn ṣùgbọ́n síbẹ̀ nǹkan wọ́n ń wẹ̀yìn ṣùgbọ́n ẹ ẹ wàá mọ̀ nǹkan tí wọn ò fi mọ̀ pé bí ìyàwó lọ́ọ̀tì náà ṣe jẹ́ torí pé kò tíì kò tíì sí àtúbọ̀tán lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbé ayé orí ọ̀fẹ́ là ń gbé ẹ̀ẹ́rà orí ọ̀fẹ́ la wà so implication yẹn ò dẹ̀ tí tètè wá ẹ wọ́n fẹ́ sin Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n lọ́ọ̀bù gbogbo nǹkan tí ayé ń ṣe ẹ̀rí orí ọ̀fẹ́ tó ń padà ẹgbọ́n kan tí ìwé Acts of Apostles chapter three verse nineteen sọ ni ẹ ó ní ó ní ó ní nítorí náà ẹ ronú pìwàdà kí ẹ̀yin sì yí padà sí Ọlọ́run kí á lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ kí àkókò ìtura bá a lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá ibi tí ibi tí mo lọ gangan nìyẹn pé what so téèyàn bá rí ìràpadà àkókò ìtura ó máa débá láti ọ̀dọ̀ Ọlọ́run ah, ṣe rí pé mọ́mì ṣe rí pé aníṣẹ́ ṣe báyìí kí àkókò ìtura kó lè ẹ má má jẹ́ kẹ́ni bọ̀dì tàn yín pé don't worry tẹ́ ẹ bá ti ra omi yìí ẹ bá ti ra omi ẹ òróró yìí òróró òróró yìí ẹ ẹ ọ mà ṣe mo tún rántí nǹkan tí wòlíì yẹn ní <laughs> tó sọ fáwọn kan mọ́mì kan ló sọ fún wọn ó ló sọ pé orí òkè méje òun ló ń gbé kíní yẹn lọ nígbà tó ń lọ sí Israel ẹ ní ní ní year two thousand and twenty two Eh, eh, ó ní last year ó lọ sí Israel ó wá ní òun lọ sí orí òkè méje ní Israel ló gbàdúrà sí <laughs> mo abu sẹ́yìn pé mo ní kí ló ti fẹ́ ṣáà ní Israel ṣáà ọmọ Israel ọ̀gán gba Jésù ọ̀gán gbọ́ ní <laughs> ọ̀dọ́jọ́ kò onígbà eh, tó onígbà tó ń kú wọn bẹ́ẹ̀ òun ò ṣe bẹ́ẹ̀ nìkan òun tún padà sí Nàìjíríà òun tún gbé lọ sí orí òkè méje tó pé Nàìjíríà ọmọ Nàìjíríà ló fẹ́ lòun tún padà sórí òkè méje ní Nàìjíríà nígbà tó wá ṣe tán báyìí wá pé wòlíì méje kó wá gbàdúrà lé lórí ẹ oníṣòwò ní òru kọ̀ọ̀kan is fifty thousand ó ní àbí tó bá àbí tó bá rà lóko tó bá lówó lọ wá yá ó ní bọ́ mi ìwé sọ nìyẹn tó bá lówó lọ wá yá pé wà á yà ẹ lẹ́nu pé àwọn wàdí ayáni lówó ẹ wò mọ́mí ìmúníṣẹ́ wà rà á làwọn ṣẹ̀wé ṣẹ̀ tẹ̀ bá ti ṣẹ̀ <laughs> àti àti sọ̀rọ̀ bólè má àwọn ọmọ yẹn ló ohun wọn ṣe lálágbà wọ́n sọ sórí ẹ̀mí ìwà tó mú ní ṣẹ̀yìn wà rà á ah, <laughs> àwọn náà ra kan mo ara ẹ̀ ní ẹ̀ra kan ní ẹ̀ mẹ́rin lè bá fẹ́ fẹ́ra tẹ́lẹ̀ fẹ́ta lẹ́ fẹ́ra tẹ́lẹ̀ ni mo ní iṣẹ́ ní fifty thousand wọn ni àwọn ah, làwọn làwọn yà lọ́dọ̀ kọ́líìgì wọn níbi iṣẹ́ ni ok ẹ sọ fún kọ́líìgì kan tó fẹ́ fi owó ṣe àwọn ah, ní ara àwọn làwọn làwọn ní ìdí ẹ̀ ni kò náà dẹ̀ béèrè kílẹ̀ fẹ́ lò fún ní ara ẹ wá ẹ wá rà nà ó kílọ̀ ayẹ lẹ́yìn ìgbà yẹn <laughs> lẹ́yìn ìgbà yẹn wọ́n kọ́ lé wọn kó n bìṣẹ́ yẹn <laughs> tó yẹ pé kọ́líìgì wọn gan tó wá sí pẹ̀lú wọn lé owó ló wá béèrè mo ní ẹ̀rọ máa ṣe ah mo lẹ́sẹ̀ mo lẹ́sẹ̀ àwọn ní ìyá jẹ mí ìyá jẹ mí àmọ́ ah, ní mọ́mí <laughs> ìyá ò ní jẹ yín mo ní ìyá ò jẹ yín experience lẹ rí ah wọ́n máa ṣe ah o kristiani ti sí bẹ́ẹ̀ ní ah wọ́n máa ṣe wọ́n máa ṣe wọ́n máa ṣe tọ́lọ́run tó dùn sùn báyìí ó ti dùn sìn jò àbí jésù kọ́ ah ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacob jésù olúwa ah, ah mo fẹ́ gbádùn àkókò ìtura nínú ayé yìí olùẹ̀mú kí ìràpadà o oh, ẹ mú kí ìpadà sínú ẹ jẹ́ ká sọ pé padà ẹ mú kí ìpadà sínú Jésù kó rọrùn fún mi ẹ mo fẹ́ gbádùn àkókò ìtura inú ayé yìí ẹ jẹ́ kí ìpadà sínú Jésù ẹ jẹ́ kó rọrùn fún mi oh Lord I want to experience refreshing times in this world let returning to Christ be easy for me yẹn pípadà sínú jésù yẹn tọ́lọ́run bá mú rọrùn fún yín ẹ wò gbogbo tá à ń sọ yìí ó máa yé yín clearly gbogbo tá à ń sọ yìí ẹ tẹ̀ ní ní reason láti complain torí kìsẹ́nì like láti complain gan o wọ́n á máa sọ ìdí ẹ̀ tí orin rẹ̀ ò ṣe ní ṣeéṣe inú ayé wọn ṣùgbọ́n wọn ò ní gbé ìgbésẹ̀ yẹn rárá wọ́n ṣàmà wá excuse fúnra wọn ni jésù olúwa mo fẹ́ gbádùn àkókò ìtura inú ayé yìí ẹ mú kí ìpadà sínú jésù rọrùn fún mi ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà mo fẹ́ kí mo fẹ́ gbádùn àkókò ìtura inú ayé yìí mo fẹ́ gbádùn àkókò ìtura inú ayé yìí olúwa ẹ mú kí ìpadà sínú jésù ẹ jẹ́ kó rọrùn fún mi mo fẹ́ padà sínú jésù ní mo fẹ́ mọ́mì ẹ gbà dáadáa o dáàdì ẹ má fi àdúrà fún aya yín yẹn lẹ o ẹ̀yin ẹ̀ ṣàmà ṣe tìyín ntọ́lọ̀ ní kẹ́yìn ṣe ní kẹ́yìn ṣe o ẹ má wọ excuse olúwa olúwa mo fẹ́ gbádùn àkókò ìtura nu ayé yìí ẹ mú kí ìpadà sínú jésù ẹ jẹ́ ẹ mú kó rọrùn fún mi ẹ mú kó rọrùn fún àwọn ọmọ mi ẹ mú kó rọrùn fún aya mi ẹ mú kó rọrùn fún ọkọ mi ká lè bẹ̀rẹ̀ sí ní àkókò hmm. kristi olúwa wa mọ́mì ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín bóyá bóyá ẹ máa gbàgbọ́ ẹ mo fẹ́ mọ̀ bóyá yẹ́sì yín àbínú bóyá máa bóyá máa délẹ̀ mọ́mì ǹjẹ́ jẹ́ mọ̀ pé àìmọye àwọn èèyàn ló fẹ́ gbọ́ ìtàn yín ọ̀rọ̀ yín ò sharp tó ẹ mo rò bẹ́ẹ̀ máa sọ pé ó yes wọ́n á dẹ̀ gbọ́ nǹkan mo rò bẹ́ẹ̀ máa sọ fún mi nìyẹn dádì ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀gọ̀rọ̀ làwọn èèyàn báyìí tán ti retí sílẹ̀ báyìí wọ́n ẹ ṣùgbọ́n mo mọ̀ dáadáa dájú pé ìdí tẹ̀ ti fẹ́ sọ ìtàn yín fún ayé ni pé ẹ fẹ́ sọ bad ẹ bad story fún wọn ẹ fẹ́ jẹ́ kí ẹ fẹ́ jẹ́ kí ìtàn yín jẹ́ wonderful ones ẹ fẹ́ jẹ́ kí ìtàn yín ẹ fẹ́ jẹ́ kó jẹ́ ètò dùn ètò dùn ètò ṣe é lùlù sí ẹ fẹ́ jẹ́ kí ìtàn yín kó fa àwọn ọ̀pọ̀lọpọ̀ wá sí ọ̀dọ̀ Jésù ìyẹn lẹ́ ń dúró dé àbí àsìkò dé báyìí lọ́dọ̀ yìí láti gbàdúrà ẹ ẹ gbọ́kàn tí Bíbélì sọ ni Psalm one oh seven verse two ẹ Only let the redeemed of the Lord say so oh God oh bible verse tí mo gbé dání ni oh Lord bible verse kan wà ẹyọ eti mo kà láàárọ̀ lónìí ó ní ìyẹn psalm one oh verse two ó let the redeemed of the Lord tell their story Eh say so yẹn that is what it means gangan nìyẹn tell their story òun ló mean ní èdè Hebrew let the redeemed of the Lord say so whom he has redeemed from the hand of the enemy. nígbà tọ́lọ́run bá gbà yín lọ́wọ́ gbogbo ọ̀tá nígbà tọ́lọ́run bá gbà yín lọ́wọ́ gbogbo agbára gbèsè tọ́lọ́run bá tọ́lọ́run bá gbà yín lọ́wọ́ gbogbo agbára yẹ̀yẹ́ agbára ìgàn nígbà tọ́lọ́run bá gbà yín ẹ̀yìn lọ́wọ́ gbogbo tó ń struggle ẹ̀rí ẹ wà lanu ẹ wà bẹ́ẹ̀ sì sọ story yín pé à jẹ́jẹ́ mọ̀ pé báyìí báyìí báyìí ni báyìí báyìí báyìí oh my god story yín dẹ̀ máa dùn gan o orúkọ jésù mo ní story yín máa dùn ah mọ́mì bọ́lá ti bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè story yìí máa dùn dáàdì ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa bí ọlọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ story yìí máa dùn gan-an tẹ́gbà tẹ́ bá dẹ̀ sọ o eh, jésù olúwa ẹ ṣe ìyanu tuntun fún mi nípa agbára ìràpadà kí n lè sọ ìtàn mi fún gbogbo àgbáyé oh god oh lord create a new wonder for me by the power of redemption so i can tell my story to the world oh my god ah oh my god adé a ní àwọn àdúrà kan tá a máa gbà nínú fire conference wa ẹ torí àdúrà yìí ó star prayer ni màá fà yọ ni tá a máa lò ẹ máa wò àwọn aráàyè túmọ̀ ẹ̀ ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ jésù olúwa ẹ ṣe ìyanu tuntun fún mi lónìí nípa agbára ìràpadà kí n lè sọ ìtàn mi fún gbogbo àgbáyé ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ ṣe ìyanu tuntun fún mi ẹ ṣe ìyanu tuntun fún ìdílé mi nípa ìràpadà yín kí n lè sọ ìtàn mi fún gbogbo àgbáyé mo fẹ́ sọ ìtàn mi fún gbogbo àgbáyé o mo sì ń retí ìyà tuntun mo yẹ mo retí ìyanu tuntun mo retí iṣẹ́ àmì tuntun mo mo retí ògo tuntun mo retí àánú tuntun mo retí ẹ̀rí tuntun nípa agbára ìràpadà yín kí n lè sọ ìtàn mi fún gbogbo àgbáyé Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣe ìyanu tuntun Olúwa ẹ ṣe ìyanu tuntun Olúwa ẹ ṣe ìyanu tuntun kí n lè sọ ìtàn mi fún gbogbo àgbáyé kí n lè sọ à ní ìtàn lẹ́nu láti sọ Olúwa ẹ ṣe ìyanu tuntun gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ṣe rí ìràpadà yìí ó máa ń gba ìjọ èèyàn rò bẹ́ẹ̀ ni mo sọ fún yín bíbélì ló sọ bẹ́ẹ̀ mi kọ́ èmi náà ò mọ̀ tẹ́lẹ̀ oh my god gbàtẹ́ ní ẹ̀ẹ́n ni mo sọ gbàtẹ́ ní ẹ̀ẹ́n so ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìràpadà ń gba ìjọ ẹni rò lamentation chapter three verse fifty eight ẹkún jeremiah lamentation chapter three verse fifty eight bẹ́ẹ̀ sọ pé o lord you have pleaded the case for my soul you have redeemed my life olúwa olúwa ìwọ gba ìjọ mi rò o ti rà mí o ti rà padà bẹ́ẹ̀ ni nígbà tí ìràpadà bá dé Jésù àtẹkọba ké sí a béèrè wọn ló ṣẹ ni òun lẹ ṣe dé òun lẹ ṣe dé tọmọtọmọ yẹn ó yẹ túlẹ̀ wọn á ní kí ló dé wọn ní ẹ wò iye báyìí ni mo san lé lórí ẹ̀ṣẹ̀ tá ẹ ló ṣe yẹn mo ti cancel ẹ oh God oh God oh God Jésù Olúwa níbikíbi tí ìgbìmọ̀ bá jókòó lórí ọ̀rọ̀ mi ẹ gba ìjọ mi rọ̀ o oh, Jésù ló ń ṣe o Oh Lord, wherever there is a sitting on my matter, plead my case. Ni tí ìgbìmọ̀ bá jókòó jésù olúwa ẹgbà ìjọ mi rọ ẹjá gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà níbikíbi tí ìgbìmọ̀ bá jókòó olú ẹgbà ìjọ mi rọ níbikíbi tí ìgbìmọ̀ bá jókòó lórí mi lórí àwọn ọmọ mi lórí ọkọ lórí aya lórí iṣẹ́ mi orúkọ jésù kìsì olú ẹgbà ìjọ mi rọ ẹgbà ìjọ mi rọ olú ẹgbà ìjọ mi rọ olú ẹgbà ìjọ mi rọ ayérayé ẹgbà ìjọ mi rọ níbikíbi tí ìgbìmọ̀ jókòó olú ẹgbà ìjọ mi rọ níbikíbi tí ìgbìmọ̀ jókòó olú ẹgbà ìjọ mi rọ gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ wo ìgbìmọ̀ lè jókòó níbikíbi o wọ́n lè jókòó nípa tara wọ́n lè jókòó nípa tẹ̀mí ìgbìmọ̀ lè jókòó lọ́run nítorí ọ̀rọ̀ yín ìgbìmọ̀ lè jókòó ní ọ̀rọ̀ àpáàdé nítorí ọ̀rọ̀ yín ìgbìmọ̀ lè jókòó nínú ẹgbẹ́ òkùnkùn nítorí ọ̀rọ̀ yín wọ́n lè jókòó ní boardroom nítorí ọ̀rọ̀ wọ́n lè jókòó níbi iṣẹ́ yín nítorí ọ̀rọ̀ wọ́n lè jókòó ládùúgbò wọ́n lè jókòó nulẹ̀ yín níbikíbi ni ìgbìmọ̀ ti ń jókòó lórí àwọn ènìyàn mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹ ó dà jẹ́ kí n fẹ́ làpẹ̀rẹ̀ jẹ́ fẹ́ làpẹ̀rẹ̀ mi tẹ̀ ń pọ́ máa yálé ni mo sọ fún yín lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ àdúrà yìí mo ní táàyè bá wà lọ́jọ́ iwájú màmá tíra láti sọ fún yín bí ìrìn àjò wa tá a wá sí tá a dé sí London yìí ẹ eh, adé ní on first yà on first ládé on friday ẹ eh, ládé sí london ẹ eh, láàárọ̀ friday nídàjí ẹ ẹ rí tí ọlọ́run tí ìràpadà bá wà nínú ayé yìí ọlọ́run àgbẹ̀jẹ̀ òyìnbó ẹ tiẹ̀ nídìí torí pé àwa kìrìsìtẹ́nì ẹ mọ̀ wá aláìkè àwọn àdúrà now now now ẹ ẹ rí kìrìsìtẹ́nì mi kò ní rìn bí bẹ́ẹ̀lì sí ni kò rìn kò ní sọ̀rọ̀ bí sí ni kò sọ̀rọ̀ ṣùgbọ́n tí wàhálà bá ti wá dé ìgbà yẹn la máa gbọ́ orúkọ Jésù ìgbà yẹn la máa sọ àwòlá ah, ah, gbọ́dọ̀ gbà wẹ̀ kò gbà wẹ̀ láti January o gbà tí gbogbo nǹkan ń lọ déédéé kò gbàdúrà o kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò béèrè ńkọ́ ṣùgbọ́n ara èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ tèmi ẹ mi ò gbàgbọ́ bẹ́ẹ̀ mo kàn lè máa jẹ́ kí n rántí kíní kan báyìí pé ah, àdúrà mo bẹ̀rẹ̀ sí fi sádùá nìyẹn ìgbàgbọ́ tèmi nìyẹn torí pé èèyàn èèyàn èèyàn kì í dúró èèyàn kì í dúró nígbà tí ebi eh, bá ń pa tó bá wà lọ́wọ́ èèyàn sá bẹ́ẹ̀ ni mo sọ fún yín á jẹun kò ní dúró bàtẹ́ bí wọ́n fẹ́ yé fún ẹ ah, bẹ́ẹ̀ bí wọ́n lámọ̀ náà àdúrà communication with God ni so ìgbà gbogbo oníṣẹ́jú ìṣẹ́jú ni ẹ̀yin ọmọ ọlọ́run mo ń sọ fún yín pé tí tí ìràpadà bá dé tó bá wà nú ayé ènìyàn ìràpadà máa gba ẹjọ́ èèyàn rò níbi tí èèyàn ò sí ẹ wo ọmọ ọlọ́run bá a ṣe fẹ́ wọlé ẹ̀yọ́ bá a ṣe fẹ́ wọ àwọ ṣe pé ẹ̀ṣẹ́ àmọ̀kítẹ́ bá ti bọ́ọ̀lù nínú plane immigration ló kù ẹ̀rí àìmọ̀ díẹ̀ ni ọ̀ní ọ́fíìsì ẹ̀ ń béèrè pé àmọ̀ náà bóyá àwa ni a sọ̀rọ̀ débẹ̀ rí o bóyá wọ́n ti béèrè question yẹn rí ta sọ o bóyá nìkan ló wá sọ fún wọn pé àlọ́sọ bóyá testimony wa lẹ́nìkan gbọ́ <laughs> tán kọ lẹ́tà sí immigration àti ẹ̀mọ́ bó ṣe jáde náà ṣàwọn àríṣì issue hospital wọ́n ní ṣe mo ti lọ hospital rí ní ibi ìmúni dáadáa mo ní ní twenty twenty twenty one mo ní mo rántí dáadáa mo ní mo lo mo lo <laughs> fourteen mo tún sọ síwájú mo lo fourteen days gan lọ hospital yìí ah ó ní ó ní nà ó ní kí mú ó ní kí ni bíìlì mi ó ní ṣe mo ti san ẹ ó ní ṣe mo ti sanwó yẹn tán àbí mo ti san díẹ̀ mo lówó wo ó ní owó hospital mi ó ní mi san kọ́bọ̀ ó ní ah ó ní kò possible ah eré la dẹ̀ pé ó ní ah ó ní kò possible ẹ san owó ẹ san kẹ́ni mo ní no ó ní kò possible so ó ní bolo ó ní where are you from ẹgbẹ́ gbogbo tó wà mọ́ ní nàìjíríà ah ó tán ṣe àgbà wà ní ọmọ nàìjíríà ti dáràn ẹgbẹ́ ó ni àìmọye ọmọ nàìjíríà tẹ́kọ́ ti balẹ̀ jẹ́ so ẹni tẹ̀wé àti má ti pọ́ ọmọ nàìjíríà ní ẹ báyìí ó ti dáràn ló bá gba passport mi àti mọ́mi ló bá gbẹ̀ dání ló bá mu dání ló bá dìde ah ó ní no ó ní ó lóun máa revoke visa tó wà lórí kínní ni mo ní mo lókè sá oníṣe oní oní ẹjọ oníṣẹ́ àtúwà lẹ́yìn ẹjọ́ kò síbẹ̀ pé òun fẹ́ lọ ṣe meeting pẹ̀lú ọ̀gá òun ah ó ní kò possible ó ní ó likely bóyá mo sá lọ bóyá mo sá lọ ó ní rárá ó ní àsálọ ah ó ní ó ní you are treated mo ní bẹ́ẹ̀ ni ah mo ní ìfáàtì gan mo ní ambulance fi wá gbẹ láti hotel láti hotel àbí kì í ṣe pé mo ń bepo sí i ẹ eh, torí mọ́ mi yá kí n sọ pé mi ò bepo sí i mo sọ o tún ṣẹlẹ̀ gangan ni mo ń sọ yìí mo ní wọ́n ambulance wọn á gbé yẹn lọ sí wọ́n ẹ̀dẹ̀ lo fourteen days ní hospital yẹn mo ní ẹ̀ẹ́dẹ̀ san owó mo ní kọ́bọ̀ àsán ah, ah ó ní ọ̀nà ọ̀nà ọ̀nà kò possible i go mo fẹ́ lọ meet supervisor i must meet my supervisor we will revoke this uh, ah, visa mo lókè. Okay kíákíá mo dẹ̀ gbé fóònù mo wá gbé fóònù ẹ eh, pásọlé kan tó láwọn ló fẹ́ wá gbé wa pásọlé kan eh, ó lákẹ́ jẹ́ pé ẹ eh, nídà ti dúró mọ́ ọ máa dá wa padà sí nàìjíríà o so <laughs> ah, wọ́n ní kí ló dé mo ní ah, wọ́n ní hospital ọ̀rọ̀ mo ní wọ́n ṣàn fà lọ́wọ́ ló fẹ́ lọ ṣèpàdé ẹ wọ ẹ̀yìn ọmọ ọlọ́run mi ò mọ yàrá tó wọ̀ níwájú ọlọ́run àti ènìyàn ọlọ́run ṣe mi nìkan kọ́ máa bẹ̀ mọ́ mi wà ń bẹ̀ mi ò mi ò ìyàwó mi àjọ wà ń bẹ̀ àjọ wọlé ni mi ò aṣáàjókòó tiwa ẹjọ́ ẹ fún mi ní omi nítorí ọlọ́run ẹjọ́ mo ti rojọ́ ẹnu mi ti fẹ́ máa gbẹ fún mi lómi wọ́n dẹ̀ fún mi lómi àwọn òyìnbó máa tíráyè o á dẹ̀ dá fún wọn o wọ́n dẹ̀ fún wa ní omi tó inú káànì ní omi tó wà pa tí mi múrú ẹ̀ rí <laughs> ẹ mọ̀ fifteen or twenty minutes ṣé ìgbà tí arákùnrin máa jáde torí kó tó lọ yẹn ẹlò ọ́fíìsà mi tún wá bá ìyẹn tẹ̀ wá burú kàn fún tantan ni ah mo ṣàǹpẹ́ kò lè nà mí pé ah báwo pé báwo mo ṣe abscond <laughs> mo wà ní abscond kẹ̀ bàtà jókòó wọ́n á lọ ṣe gbogbo investigation pátá máa wá padà ẹ̀ lè gbà pé máa tó lọ ló padà o ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó dáa ló ń crack jokes àwọn ah, làwọn ti ṣe investigation yẹn ó ní in fact wọ́n tún appear gan nínú lẹ́tà yín sí embassy kan tó fún yín visa ó ní that's very great that's very good that that's very that's very good okay lóko fún wa congratulations you are welcome to United Kingdom laba laba wọlé ẹ ẹ mọ tẹ́lẹ̀ ń bẹ yẹn ni ẹnìkan ẹ wà bẹ́ẹ̀ tó ju ọkùnrin yẹn lọ tó Jésù ń lò ọ̀nà wa behalf ní tó pé tó pé ọ̀gá ẹnìkan ló ní gbogbo agbára nǹkan tí mò ń sọ mí kẹ́ gbàdúrà yìí lórí nìyẹn pé ìràpadà ó máa ń gba ẹjọ́ ènìyàn rò ní níbi tẹ́ ẹ̀ sí níbi tọ́mọ yín ò sí níbi tí ìdílé yín ò sí níbi tí ẹ̀ ti lè take decision àìmọye bínú ayé yìí lèmi àti yín àti ní agbára láti lè decide níbẹ̀ Ah, ah, ó lè jẹ́ ibi iṣẹ́ yín ó lè jẹ́ inú ìdílé yín ó lè jẹ́ inú agbára òkùnkùn jésù olúwa níbikíbi tí ìgbìmọ̀ bá jókòó sí nítorí ọ̀rọ̀ mi ah, olú ẹgbàá ìjọ mi rò níbẹ̀ nǹkan àdúrà tí mo ní ká ìgbà nìyẹn torí àwa jẹ̀gbádùn àwọn nǹkan tó torí bó ṣe rí lára wa akànrẹ́ ìrìn sábàjẹ́ la akànrẹ́ ìrìn láwọn yóò máa ohun mi tán bá díìl mo ṣe sọ náà nìyẹn torí àwọn sọmọ pé ah, wọn ògbà tó padà dé gan ó ní you have a conference mo ní lágbára ọlọ́run ok you have a church mo ní bẹ́ẹ̀ ni wọ́n ti wádìí gbogbo ẹ̀ pátápátá oh lord wherever there is a sitting on my matter lord plead my case gbogbo bí tí wọ́n bá ti ní ìgbìmọ̀ láti jókòó lórí ọ̀rọ̀ mi gbogbo bí tí wọ́n bá ti ní ìgbìmọ̀ láti jókòó lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi gbogbo bí tí wọ́n bá ti ní ìgbìmọ̀ láti jókòó lórúkọ jésù kìsì olùẹ̀gbà ìjọ mi rò ẹ̀jẹ̀ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà níbikíbi tí ìgbìmọ̀ bá jókòó lórí ọ̀rọ̀ mi níbikíbi tí ìgbìmọ̀ bá jókòó lórí ọ̀rọ̀ ọmọ mi níbikíbi tí ìgbìmọ̀ bá jókòó lórí ìdílé mi olú ẹ̀gbà ìjọ mi ro. ah gbà ìjọ mi rò ah, gbà ìjọ mi rò ẹ̀jẹ̀ àgbàdua ẹ̀jọ olú ẹgbẹ ẹjọ́ mi rọ̀ olú ẹgbẹ ẹjọ́ mi rọ̀ olú ẹ ṣàánú fún mi olú ẹ ṣàánú fún mi olú ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà jésù kristi olúwa wa now a fẹ́ lọ sínú àdúrà nu wa tí mo fẹ́ ka kíní kan sí tí wọ́n fẹ́ kà sí ó jẹ́ lára àwọn àdúrà tá a fẹ́ gbà ní Abraham Covenant ẹ ṣáà pé ní níparí ọdún a máa ń ṣe program kan tá a pè ní Abrahamic Covenant ó ló máa parí program wa nínú fire conference ọdún yìí ìyẹn Abrahamic Covenant that's why tá a fi ní venue venue ọ̀tọ̀ fún ẹ̀rí bíbélì sọ ní Galatians chapter three verse fourteen pé ó ní kí ìbùkún Abrahamu bá a lè wá sórí àwọn kèfèrí ọ̀ká pè ní sórí àwọn aláìkọlà nípa Kristi Jésù kí àwa bá a lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́ ẹ ẹ wò ẹ wò tí a bá mọ ọlọ́run sìn tá a bá mọ àṣírí àṣírí ìràpadà a máa jẹ a máa gbádùn ìbùkún Abraham dé góńgó ẹ a wà lọ síwájú ọlọ́run ara ìgbádùn ìbùkún Abraham ni ká béèrè kọ́ ọlọ́run kó dáhùn kí ni àwọn kan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run ẹ dákun ó yá ẹ máa gbàdúrà ẹ máa béèrè ẹ máa ṣìpẹ̀ ẹ wò ẹ má dúró ẹ má dúró tó bá pẹ́ ẹ ní prayer point ti yín lọ́tọ̀ ibi time yẹn ni o tàbí prayer point kan wà tá a ti gbà nínú àdúrà lónìí tẹ́ fẹ́ tẹ́ fẹ́ rọ̀ mọ́ ó ní time yẹn ni o ẹ̀yin tẹ́ bàbá gbàdúrà ẹ̀yin tẹ́ bàbá gbàdúrà àánú rí tàbí tàbá jọ gbàdúrà papọ̀ rí tá a kàn máa ń ṣe ni pé a máa ń béèrè time tá a máa ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ni a kàn máa ń change posture wa ni ẹ yòó a lè bọ́ sórí ìkúnlẹ̀ ẹ tó bá pa akúnlẹ̀ látàárọ̀ ni àní ìdàtí bọ́ sórí ìkúnlẹ̀ mọ́ tó bá ti kúnlẹ̀ látàárọ̀ a lè máa rìn káàkiri tó bá pa àjókòó ni ẹ jẹ́ ká bọ́ sórí ìkúnlẹ̀ ẹ pé mo tẹnumọ́ ìkúnlẹ̀ mo sọ fún wa mo ní orí ìkúnlẹ̀ mo máa ń sábà gbàdúrà nù mi kì í fẹ́ láti gbàdúrà nù lórí ìnáró mo fẹ́ láti kúnlẹ̀ fún Ọlọ́run ah mo ti wà ní ìgboro rí o tí mo dẹ̀ ṣe o ẹ mo wà nílé ẹnìkan kò mọ̀ pé àdúrà ni mò ń gbà o mo kàn sọ pé ẹsẹ̀ yìí dẹ̀ mi mo dẹ̀ kúnlẹ̀ mo dẹ̀ ń gbà sínú ah ẹ máa gbàdúrà ẹ dákun ẹjọ ẹ máa gbàdúrà ẹ sọ fún Ọlọ́run tẹ́ fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ẹ sọ fún Ọlọ́run kọ́lọ́run kò ṣe ìyanu Ọlọ́run tí mò ń tẹnumọ́ ni pé ayé gbọ́dọ̀ dáa jù báyìí lọ ẹ gbọ́dọ̀ gbádùn ayé ìjù báyìí lọ ọ̀nà dẹ̀ wà bẹ́ẹ̀ o ó yẹ máa gbàdúrà jésù kristi olúwa ṣe ìyanu olúwa ṣe ìyanu ẹ jẹ́ kí ìyanu yín kó ṣiṣẹ́ gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ jẹ́ àgbàdúrà ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ọ̀tun ètò àrígbà lónìí a yín nítorí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé a o nítorí àná a dúpẹ́ nítorí tòní a dúpẹ́ nítorí ìtọ́lá a yìn lógo nítorí ọwọ́ agbára ìwà láàyè tó ń wa jésù olú ẹ mo gbàdúrà fún yín ìràpadà nípa tara ìràpadà nípa tẹ̀mí ní orúkọ jésù kìí ṣe oyè máa jẹ gbádùn ẹ̀ àá gbogbo tẹ́ ti wí lónìí pátá ní orúkọ jésù kìí ṣe ọlọ́run fi àánú rẹ̀ dá yín lóhùn mo ní ọlọ́run fi àánú rẹ̀ dá yín lóhùn ọlọ́run fi àánú gbà yín jésù fi àánú gbà yín jésù fi àánú gbà yín jésù fi àánú gbà yín ògo ọlọ́run ó bújà nínú ayé yín ẹwà ọlọ́run ó jẹjà nínú ayé yín ìyanu ọlọ́run orúkọ jésù kìsì ó yá ó yẹ tẹ́wọ́ gbàgbà mo gbàdúrà fún yín pé bí ọlọ́run ti bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè ẹ ò ní ayọ̀ mo ní ẹ ò ní ayọ̀ Ah, ah, mo ní ayọ̀ yín lórúkọ jésù kìsì mo ní adàlẹ́ lórúkọ jésù kìsì ẹ láyọ̀ lórí ọmọ ẹ láyọ̀ lórí iṣẹ́ ẹ láyọ̀ lórí ọkọ ẹ láyọ̀ lórí aya ẹ láyọ̀ lórí ìdílé yín ẹ láyọ̀ lórí ayé yín lórúkọ jésù kìsì a ó máa yìn ọlọ́run ògo ni fọ́nrán lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín jẹ́ kí ló bẹ jésù kristi olúwa wa ìfẹ́ mọ́ ti ọlọ́run àti ìdàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa o mọ́mì ní orúkọ jésù ẹ̀rí àánú gbà dáàdì ní orúkọ jésù násárẹ́tì ẹ̀rí àánú gbà lórúkọ jésù kìsì ẹ̀rí yín á dẹ̀ pọ̀ ògo ni fọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín praise the lord hallelujah thank you and god bless you.